Miss Rebecca Akinlulu, the new general manager of the company. This company was downstairs before. And I am ready. I am fully ready to take it upstairs. Okay, oh, if anybody have a cool, cooler, coolest day, I arrest myself. Then wife-in-law, kí lẹ fẹ́ In the receive food. Mm, seafood like Chinese food. Eh, abẹ́ lè rí píkà fún mi ni. Eh? Eh, búrẹ́dì ọlọ́mbrẹ̀ làwọn. Oh, pizza. Twenty five year. Okay, kí ni official age yín? Twenty nine nìyẹn. Sex. Mm, Wọ́ọ̀sì lè wa ẹni mọ́mọ́ ní sẹ́ẹ̀sì. Mi ò bá tètè change ní general manager yín. Ebi oníwá sí company yín mọ̀. Ẹ sori wà wá rò pé mo kì í fẹ́. Ah. Leeway husband. Mm ìgbà láwa ṣègbéyàwó báyìí. not long yìí eh? kò ní pẹ́ rárá ìsàkódì ń dayà eh? ìsàkódì ń dayà eh, mo ti ń sọ fún number with time pé mo mọ̀ pò tí fún mi lásìkò ìmọ̀ take it to you and reply it with something lighter for digestive system o jàre and pupu and win from yesterday ni. what. mo ti mu gàrí o all to surprise she refuse. ń bọ̀ ń bọ̀ olómi ni ó jẹ́ o. tẹ bá ń gbá lọ báyìí mi ì ní fẹ́ fi gbogbo ẹni sọ pé gbogbo iléeṣẹ́ yìí ó máa crumble dànù ni ohun tí mo náà ni pé bóyá kẹ́yìn kan relax kémi máa ṣiṣẹ́. láíláí no do I can do my doing ọlẹ́lẹ́nu ò ní gbà sí mi ṣe. I wanted to school and account book. shut up mo ti fọ́lì jù. kíyè kẹ́ni bẹ́ẹ̀ sọ fún mi èmi gánwà kí mo fọ́lì wọ́n jọ bẹ́ẹ̀ mi àti ẹ̀pọ̀ ǹjọ́ kan náà èmi àti fọ́lì. Please, I'm going towards blood donor traders appointment. I mean blood donors department. Yeah, yeah, you got it. That was what I meant. Pásítọ̀ mẹ́ta mo fẹ́ fún yẹn nbá ló ní ìfẹ́ yìí pátá méjì ni wọ́n fi yà nbá ló ní ìfẹ́ yìí lọ́wọ́ fún bẹ́ẹ̀ ń lọ sí àníyànjọ. tí wọ́n bá fa half pint of blood lára yín ẹ máa sọdá. ó jẹ́ one thousand trọ́sà ni wọ́n fẹ́ gbà kókó pàǹtì lára mi wọ́n rí gbà. òkú òkè farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ o ohun tó bá ṣẹlẹ̀ ni ó sọ o. mo gbà sí mi orí ewé li ní ìfù já o kí ni lífà torí láti máa sùkú responsibility mi why I was still living. mo ní every right láti attend sí clients. you are shitting. He slapped, slapped, slapped me. He beated me like I was a baby. Allow me using my power as general manager to sack him. Now, now. Will you shut up your mouth and keep your quiet permanently? Àwa tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ àtàwọn rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ pẹ̀lẹ́yìn gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ sí òye ká l'association. A kàn fún rẹ̀ ní bíi hmm, association of blood takers